ẹsẹ̀ ìkíní títí dé ìkẹtàlélógún ó kà báyìí nígbà tí jábínì ọba asori gbọ́ nǹkan wọ̀nyí ó ránṣẹ́ sí jobabu ọba madoni sí ọba shemroni àti akshafu àti sí àwọn ọba ìhà àríwá tí wọ́n wà ní orí òkè ní aginjù gúúsù ti kínérétì ní ẹsẹ̀ òkè ìwọ̀ oòrùn àti ní náfótì dórì ní ìwọ̀-oòrùn, sí àwọn ará Kénáánì ní ìlà-oòrùn àti ìwọ̀-oòrùn, sí àwọn Ámórì, Hiti, Peresi àti Jebusi ní orí òkè, àti sí àwọn Hifi ní ìsàlẹ̀ Arnoni ní agbègbè Mispa. Wọ́n sì jáde pẹ̀lú àwọn ogun wọn, àti ọ̀pọ̀lọpọ̀ ẹṣin àti kẹ̀kẹ́ ogun ńlá, wọ́n sì pọ̀ gẹ́gẹ́ bí iyanrìn etí òkun gbogbo àwọn ọba yìí pa ọmọ ogun wọn pọ̀ wọ́n sì pa ibùdó sí ibi omi mérómù láti bá Israẹli jà. Olúwa sì sọ fún Jóṣúà pé, “Má ṣe bẹ̀rù wọn, nítorí ní àkókò yìí ní ọ̀la, gbogbo wọn ni èmi yóò fi lé Israẹli lọ́wọ́ ní pípa. Ìwọ yóò já iṣan ẹ̀yìn ẹṣin wọn, ìwọ yóò sì sun kẹ̀kẹ́ ogun wọn.” Bẹ́ẹ̀ ni Jóṣúà àti gbogbo àwọn ọmọ ogun rẹ̀ yọ sí wọn ní òjijì ní ibi omi mérómù wọ́n sì kọlù wọ́n olúwa sì fi wọ́n lé ísírẹ́lì lọ́wọ́ wọ́n ṣẹ́gun wọn wọ́n sì lépa wọn ní gbogbo ọ̀nà títí dé sídónì ńlá sí misferoti maimu àti sí àfonífojì mispa ní ìlà oòrùn títí tí kò fi ku ẹnìkankan sílẹ̀ joshua sì ṣe sí wọn gẹ́gẹ́ bí olúwa ti pàṣẹ ó sì já iṣan ẹ̀yìn ẹsẹ̀ ẹṣin wọn ó sì sun kẹ̀kẹ́ ogun wọn. ní àkókò náà joshua sì padà sẹ́yìn ó sì ṣẹ́gun asori ó sì fi idà pa ọba rẹ̀ asori ti jẹ́ olú fún gbogbo àwọn ìlú wọ̀nyí kó tó di àkókò yìí wọ́n sì fi idà pa gbogbo àwọn ènìyàn tí ó wà ní ibẹ̀ wọ́n sì pa wọ́n run pátápátá wọn kò sì fi ohun alààyè kan sílẹ̀ ó sì fi iná sun asori fúnra rẹ̀ Joṣua sì kó gbogbo àwọn ìlú ọba àti ọba wọn, ó sì fi idà pa wọ́n, ó sì run gbogbo wọn gẹ́gẹ́ bí Mose ìránṣẹ́ Olúwa ti pàṣẹ. Síbẹ̀, Israẹli kò sun ọ̀kankan nínú àwọn ìlú tó wà lórí òkè kéékèèké àyàfi Aṣori nìkan tí Joṣua sun. Àwọn ará Israẹli sì kó gbogbo ìkógun àti ohun ọ̀sìn ti ìlú náà fún ara wọn, wọ́n sì fi idà pa gbogbo ènìyàn títí wọ́n fi run wọ́n pátápátá kò sí ẹni tí ó wà láàyè bí olúwa ti pàṣẹ fún Mósè ìránṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni Mósè pàṣẹ fún Joshua Joshua sì ṣe bẹ́ẹ̀ kò fi ọ̀kankan sílẹ̀ láì ṣe nínú gbogbo ohun tí olúwa pàṣẹ fún Mósè bẹ́ẹ̀ ni Joshua gba gbogbo ilẹ̀ náà ilẹ̀ òkè gbogbo gúúsù gbogbo agbègbè Góṣẹ́nì ẹsẹ̀ òkè ti ìwọ̀ oòrùn aginjù àti àwọn òkè àti pẹ̀tẹ́lẹ̀ Ísírẹ́lì láti òkè alaki títí dé òkè Seiri sí Baali-Gadi ní àfonífojì Lebanoni ní ìsàlẹ̀ òkè amoni Ó sì mú gbogbo ọba wọn, ó sì kọlù wọ́n, ó sì pa wọ́n. Joṣua sì bá gbogbo àwọn ọba wọ̀nyí jagun ní ọjọ́ pípẹ́. Kò sí ìlú kan tí ó bá àwọn ará Ísírẹ́lì ṣe àdéhùn àlàáfíà àyàfi àwọn ará ifi tí wọ́n ń gbé ní gíbíónì gbogbo wọn ló bá a jagun nítorí olúwa fúnra rẹ̀ ni ó sé ọkàn wọn le kí wọn kí ó lè bá ísírẹ́lì jagun kí òun lè pa wọ́n run pátápátá kí wọ́n má sì ṣe rí ojú rere ṣùgbọ́n kí ó lè pa wọ́n gẹ́gẹ́ bí olúwa ti pàṣẹ fún mósè ní àkókò náà ni joshua lọ tí ó sì run àwọn ará anaki kúrò ní ilẹ̀ òkè àti hebroni Debiri, àti ní Ánábù àti gbogbo ilẹ̀ Juda àti kúrò ní gbogbo ilẹ̀ òkè Israẹli. Joṣua sì run gbogbo wọn pátápátá àti ìlú wọn. Kò sí ará Anaki kankan tí ó ṣẹ́kù ní ilẹ̀ Israẹli bí kò ṣe ní Gasa, Gati àti Aṣdodu. Bẹ́ẹ̀ ni Joshua sì gba gbogbo ilẹ̀ náà gẹ́gẹ́ bí Olúwa ti pàṣẹ fún Mósè, ó sì fi fún Israẹli ní ilẹ̀ ìní gẹ́gẹ́ bí ìpín wọn nípa ẹ̀yà wọn, ilẹ̀ náà sì sinmi ogun. Ti Olúwa ni ìṣẹ́gun. Nínú àyọkà ti òní, a rí ìfarahàn ohun tí a kà ní ẹsẹ̀ karùn-ún sí ìkẹfà àyọkà wa àná. Ní ìgbà tí a bẹ̀rẹ̀ àyọkà ti òní, ẹsẹ̀ kíní sí ìkarùn-ún, a lè máa rò pé òpin ti dé fún Ísírẹ́lì pẹ̀lú gbogbo àwọn tí ó dìde ogun sí i ṣùgbọ́n bí a ti ka òpin àyọkà náà ẹsẹ kẹtàlélógún a rí i pé ísírẹ́lì ti ṣẹ́gun gbogbo ọ̀tá rẹ̀ ó sì ti ní ìsinmi àwọn alágbára lè kó ara wọn jọ láti dìde ogun sí wa ṣùgbọ́n bí a bá jẹ́ ọmọ ọlọ́run ní tòótọ́ a ó rí i pé òtítọ́ ni àwọn ọba kejì orí kẹfà ẹsẹ̀ kẹrìndínlógún nínú ayé wa gbogbo àwọn tí wọn gbìmọ̀pọ̀ láti ṣe wá ní ibi ni ọlọ́run yóò bá wa ṣẹ́gun ohun kan tí a gbọ́dọ̀ ṣe ni a rí àpẹẹrẹ rẹ̀ ní ẹsẹ̀ kẹsànán àti ìkarùndínlógún a gbọ́dọ̀ pa àṣẹ ọlọ́run mọ́ ǹjẹ́ à ń rìn nínú ìlànà rẹ̀ àdúrà gbàdúrà fún agbára láti máa ṣe ìfẹ́ ọlọ́run ní gbogbo ìgbà